لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر طاعته لمن شاء من عباده وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح للأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله دجاج فرنات يوم وبارا النبي محمد صلى الله عليه واله وسلم ìṣèlọ́nà tí gbogbo àgbà ńlá yìí ríran yìí ó kárí kó ti والله agba وكاري kankan tàbí èèyàn dúdú kó ti tàbí àwọn aróko iṣẹ́ ni tó ṣe kí ọlọ́run bò ṣe ìfirú rẹ̀ ránṣẹ́ táyé rí tẹ́lẹ̀ pé kí òjíṣẹ́ kan kó wà láti jíṣẹ́ fún gbogbo èèyàn lápapọ̀ kódà kì í tún séèyàn lásán àti èèyàn àti àlejò ni wọn. àní àgbọ̀dọ̀ mọ́ọ̀nà wọ̀jẹ̀ tẹ́lẹ̀ rúbọ̀ ó kí ẹ máa ń tẹ ọlọ́run bá lónìí kan kí ẹ sì jìnnà sí mi máa bọ àwọn òòtà. wọ́n lọ wọ̀dìtẹ́ni gbogbo àwọ̀ dájúdájú bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá ti ṣe náà òṣìṣẹ́ kan olùkìlọ̀ kan ìránṣẹ́ kan sí gbogbo ìjọpọ̀ kan torí kó lè bá a máa pè wọ́n lọ sí ìdíkọ́ jọ́sìn fún náà ọba lónìí tuntun kí wọ́n sì jìnnà sí jíjọ́sìn fún àwọn ọ̀gá. ọlọ́wọ́n bá wọn oníyà kólíyà iyùn náà ìní rọ̀sùlùmọ́ ilé ìkúnjẹ́ mìíràn sọ fún ẹ̀rẹ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam bí ẹ̀yin èèyàn òtíṣe ọlọ́run ọba ni mo jẹ́ sí yín lápapọ̀ òtíṣe ọlọ́run ọba ni mo jẹ́ sí yín lápapọ̀ àwòrán sábà kan yàtọ̀ sí àwọn mìíràn àrùn síran kan yàtọ̀ sí ìran mi, àti ìran síjọ kan yàtọ̀ sí ìjọ míì gbogbo èèyàn pátá lọ́rùn ọba rán lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀yà gbogbo ọ̀ràn gbogbo òjò lápapọ̀ lọ́lọ́run àti ọlọ́ni wọn máa sẹ́lẹ̀ kẹ́kẹ́lá ká pẹ́tẹ́lẹ́ náà ti bẹ̀ṣẹ̀ ìrọ̀lù wọn àti ìrọ̀ àwòrán wa nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam àyàfi sí àwọn èèyàn lápapọ̀ kó lè bá a jẹ́ afúnni ní ròdùnú kó sì lè bá a jẹ́ àfilọ̀ fúnni. eléyìí iná ló ni mà bíbí al-Qur'an ìtọ́lọ́fin náà nàbì sallallahu alaihi wa alihi wasallam ìsẹ́ni tọ́lọ́fin gbogbo wa lọ́nà ọba fi sẹ́yìn ránṣẹ́ sí bẹ́ẹ̀ sì ni ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa gbàgbà iṣẹ́ ìkọ́ lódodo láti jẹ́ni tí ó máa jọ́sìn fọ́lọ́ wọn bá wa ní ìbámu pẹ̀lú àṣẹ àti ìlànà ìtọ́wọ́n fìràn nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́n bá ní wa innahu latanzilu rabbil alamin nazala bihi ọlọ́ni dájúdájú wà ìnà òlẹ̀tẹ̀sílù rabbil alamin alukur'ani síra kanita sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ olúwa ọba gbogbo àgbáńlá yé nazala bihi ruuxul amin ẹ̀mí mímá malaika jibril alayhi salam òun ló mú wa láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wa tó mú wa bá nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sì sọ̀kalẹ̀ lórí ọkàn rẹ̀ ala qalbika ó sọ̀kalẹ̀ lórí ọkàn rẹ̀ litakuna minal mundirin torí kò lè bá jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó máa ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn lápapọ̀ bilisanin arabiyyin mubin ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá eléyìí tí ó hàn tó sì làgàrà torí ẹ̀ lẹ́yìn tí ọlọ́wọ́ bá ti sọ àkùránì kalẹ̀ àkùránì sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ wọn sọ̀kalẹ̀ láàyà lẹ́yìn àyà ọgbà ọ̀rọ̀ lẹ́yìn ọgbà ọ̀rọ̀ báyìí lọ Kùránì sọ̀kalẹ̀ tí ọlọ́mọ bá ti fi ń pe àwọn alágbára níjà àwọn ìtumọ̀ ọ̀rọ̀ sọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ibi tẹ́ ẹ bá pé Muhammad sallallahu alaihi wa alihi wa sallam inú ń sọ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ara rẹ̀ kìí ti àtọ̀dọ̀ ọlọ́mọ bá ló fi wá àti pé tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ rẹ̀ kẹ́ẹ̀ fi já nírọ́ kẹ́ẹ̀ fi takò ìpèníjà ńlá lélẹ́yìí fún yín tẹ ẹ bá pé kì í sọ̀rọ̀ ọlọ ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ sẹbẹyin náà mọrọ sọ ẹ sì má ìwé ké ẹ sì mọ orin kọ ẹ sì má ká gbọ́rọ̀ ọlẹ ká sọ̀rọ̀ ká papọ̀ ká papọ̀ mọ òkun rẹ yọ tẹ ẹ bá ní eléyìí kì í sọ̀rọ̀ ọlọ náà mú rẹ wá ọlọni wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fatu bi suratin min mithlihi wad'u shuhada'akum min dunillah in nípa tá a sọ̀kalẹ̀ fún ẹrú wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam sẹ́ni kì í sàtọ̀dọ̀ ọlọ́run ọba tó ti wá abọ́hùn ló ń hún ni àbí ìyàtọ̀ nínú àwọn èèyàn ló ti ẹ̀kọ́ ni kò sí wàhálà ẹ̀yin náà múrù rẹ̀ wá ọgbà ọ̀rọ̀ kan ṣoṣo ni kẹ́ ẹ mú wa kẹ́ ẹ fi kàńtà rẹ̀ kẹ́ ẹ fi dàpọ̀ tó bá jẹ́ ike òdodo lẹ́ bá ń sọ ẹ mẹ́wàá gbàgbé o láti má àwọn ẹlẹ́yìn àwọn ẹlẹ́rìí yín lẹ́yìn yàtọ̀ sí ọlọ́run ọba wa tó bá jẹ́ kí olódodo bá tẹsíwájú eléyìí ọlọ́run wa kò ti ta kó wọn ike fún ọmọ súra mẹ́wàá wa ọlọ́run ni àmì ẹ̀kúló lẹ́fẹ̀dọ́wọ́ olùfẹ́sọ bí àṣírí sówárì mẹsìlẹ́hu mọ́tàráyà wàdìrú mẹsìlẹ́fàtún mi dúnilẹ́ ẹ̀yìn kọ́ńtún sọ́dọ̀kì àti wọn kọ́ fún àbí dáadáa pààrọ̀ rẹ̀ mọ́lọ́wọ́ bá ní tó bá jẹ́ pé ìrọ́lẹ̀ márùn kọ́ pamọ́ náà mú súra mẹ́wàá wa súra mẹ́wàá tí ó dàgẹ́gẹ́ bíi ti àkùrọ̀ sẹ́yìn náà dada parọ́ rẹ̀ látọ̀dọ̀ ara yín kí ẹ má wàá gbàgbé láti fi gbogbo àwọn ẹni tẹ́ ẹ bá lè rí pè mọ́ tẹ́ ẹ bá lè rí pè tí wọ́n jẹ́ ẹlẹ́rìí fún yín sẹ́yìn bá jẹ́ olódodo gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́rìí fún yín lẹ́yìn ọlọ́run ẹ pè wọ́n fún ọjẹ́rìí fún yín sẹ́yìn bá jẹ́ olódodo wọn ò ní súrà mẹ́wàá mú wa ọlọ́run bá wá ní kí wọ́n mú súrà kan wa níbo wọn á ti lè mú wa wọn ò ní lè rí mú wa títí tí ehoro wọn fi wu ìwo láti ẹ̀ wọn sì fi wu eyín síbi tí wọ́n ti lè mú wa nítorí pé alukur'ani látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló ti wá ìwọ ò máa ń dín ní alukur'ani alukur'ani yìí báyìí àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló ti wá ọlọ́ni àmì ẹ̀kọ́ lóun ẹ̀sẹ̀ ọ̀wọ́dà bẹ̀lẹ́ ayọ́mínú فليأتوا بحديث مثله فليأتوا فليأتوا بحديث بحديث مثله إن كنتم صادقين تبا جايبين قلت إذا النبي الله عليه وسلم قد القرآن ọ̀sẹ̀ àpamọ́ ọlọ́wọ́ bá ní wọ́n sọ pé kì í sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ló ń wá kò sí tó lé bẹ̀ káwọn ló tẹ̀ mọ́rọ̀ kan ọ̀rọ̀ ẹ̀yọ kan kì í ṣe súra ọ̀rọ̀ kan tí ó tẹ̀ jọta alukur'an tó bá yẹ kó dodo ni wọ́n sọ. bẹ́ẹ̀ni iná alukur'an alkitabu lẹ́ni láyé sí ìmọ̀sílù min bẹ́ẹ̀ni yẹ́dẹ́gì wọlé min àtọ̀dọ̀ ọlọ́run ọba tó ti sọ kalẹ̀ ọba tó má tó pin tọ́gbọ́n rẹ̀ tó jẹ́ kó náà lọ pọ́n pin ọba tó ṣe kó náà lọ bẹ́ẹ̀ tá a máa fẹ̀yìn fún ní gbogbo gbà ní gbogbo àyíká yìí lórí gbogbo kò yóò dá bá bára wa. anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó sọ fún wípé kúlẹ́yìn ní sẹ́màtì ẹ̀ńsì wọ̀lẹ́jẹ́ على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا sọ fún ẹ̀rọ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbé tí àwọn àlùjẹ̀nú àti àwọn èèyàn tí gbogbo wọn lápapọ̀ tó bá péjọ lórí ipá wọn rárá wọn lọ́wọ́ lórí àtìmúrò láti múrò alukur'ani yìí wá wọn ò ní lágbára láti múrò rẹ̀ wá wọ́n lọ́ọ́ kó ti fi apá kan wọn yóò máa rìn kejì lọ́wọ́ ó ti fáwọn èèyàn wọn máa ra àlùjẹ̀nú lọ́wọ́ àlùjẹ̀nú náà máa ra àwọn èèyàn lọ́wọ́ ọ̀sọ́nà báyìí ọlọ́run bá dá àwọn alábọ́ alágbára láti fi kún mú alukur'ani wa wọn sì rí irú rẹ̀ mú wa àtàkùn yìí wà mẹ́mẹ́ ìpèníjà yìí mẹ́rọ ẹni tó ní abámọ̀ fún lè mú alukur'ani wa ó lè sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ òun náà yé mbẹ́lẹ̀ fún láti wá kí ẹ̀gbìyànjú wò láti ọ̀nà wa bí wọn náà padà gbà. àbọ̀ òní gbà bí àtọ̀dọ̀ ọlọ́run ọba làkùránì ti wà. níbo wá ní ìdánilágara wà nù àlùkùránì kan níbo ní ìdánilágara wà nù ẹ̀. ìdánilágara tó wà nù ẹ̀ ojúkọ̀nà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ nínú rẹ̀ ní annahu ay anna al-Qur'an mu'jizun fi alfaadhi. àlùkùránì yìí adánilágara ni nípa arú àwọn gbólóhùn wà nínú ẹ̀ irú àwọn gbólóhùn tó lọ́n fi bá lè sọ̀rọ̀ nínú rẹ̀ adánilágara ni kò sí ẹni náà tó lè lóru àwọn gbólóhùn bá tó fi sọ̀rọ̀ wọ́n fi kó tó rẹ̀ àti nípa ọ̀nà tá al ń gbà láti fi bá lè sọ̀rọ̀ wọ́n fi bayani àti nípa àlàyé tá Al-Qur'ani ti ọ̀rẹ́ tí ń gbà ti àlàyé àwọn ìmà àti àwọn àlánilọ́yẹ̀ ètí àkùránì kó sínú kò sí ẹnìkan tó lè sọ̀rọ̀ rẹ̀ láṣẹ ìnáwó mẹ́rọ̀ bílà àrẹ̀mí dáàrí kẹfì tá a wọlé àwọn ẹgbẹ́ bíi ó dẹ̀ lẹ́nu mọ́tàkì eléyìí ní sọ́ra tá a sọ̀rọ̀ rẹ̀ alukur'an èyí tó ṣe pé sí iye méjì nípa kọ́nà ọlọ́wọ́ bá tó ti wá bàbá wa kà láti bẹ̀rẹ̀ títí dófin rẹ̀ náà ní rọ́rọ̀ méjì tó ó mú àwọn èèyàn kúrò nípò aláìdájú ó mú wọn kúrò nípò aróko ó mú wọn kúrò ní ipò ẹni tí ò ní sẹ́jú kọ́ máa dára jẹ lọ ó mú wọn kúrò ní ipò ẹni tó ti gbéra fún mi nìkan ló ń tọ́ ọwọ́ mú wọn kúrò nípò yẹn ọ̀sọ̀ wọn ni àṣù ọ̀sọ̀ wọn di aṣíwájú fún gbogbo onílàákàyè àgbàlá yìí ọ̀sọ̀ wọn di aṣíwájú fún gbogbo ọ̀làjú orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀sọ̀ wọn di aṣíwájú fún gbogbo onímọ̀ ó tó láti mú yẹn mà ìpè àdánilágbára ńlá òní àwòrán náà tó o bá wá mọ̀ kọ́ ọ lọ mọ̀ ọ́ ìpè àwòrán àtàtò tí òun náà ní ìpìlẹ̀ ẹ̀sìn Islam ó ní ìpìlẹ̀ ẹ̀sìn Islam ó sì ní mọ́tòdáró tẹ̀sírẹ́ẹ̀ òun náà ní ìpìlẹ̀ tá a máa mú òfin wàhùjẹ́ tẹ̀lé ẹ̀dẹ̀gbẹ̀rẹ̀ òun náà ní àwíjàre ọlọ́run tó dókun fi kúlẹ̀ àṣẹ ìwọ̀n ní gbogbo ògbà àti ní gbogbo òlù alukur'an òun náà ni àwíjàre ọlọ́run bá tó dókè ní gbogbo ògbà àti ní gbogbo ayé. àlejò àwọn muhammed sallallahu alaihi wa alihi wasallam ó ti sẹ́ alukur'an yìí ó ó ti sẹ́ rẹ̀ fún àwọn àjọ rẹ̀ imtithalan li amri Allahi azza wa jalla ó ti bẹ́ẹ̀ láti fi tẹ̀ láti ọlọ́run bá ọba tọ́katọ́ gbangba. ṣé bọ́lá nǹkan nínú alukur'an òní yá ayé ọlọ́sọ̀ balẹ̀ وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ونبي عتمي محمد صلى الله عليه وآله وسلم وجدت يا الله ما جاي ستي يا الله وبا توكو كالفوين ìtẹ́tà sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ máa ń ṣiṣẹ́ rẹ̀ fara yìí tó ọba tiẹ̀ wá kọ̀ láti jẹ́ iṣẹ́ ọlọ́run ọba wa àjẹ́ ife ọkọ̀ láti ṣiṣẹ́ ọlọ́run ọba nà wọ́n àlànà bí ọba gbé kó sí òun tó òfin ní jẹ́ ọlọ́run ọba ọba tó ọba rínú lóde ọba tí kò sì gbé pamọ́ sí ànábì ti ṣe ọlọ́run ó sì jẹ́ láti pé wọ́n mọ ọ̀hún yà fún mi ọba ọmọ sọ yóò máa dáàbò bọ́ níbi àbúrò àwọn ṣe ọlọ́run ti ọba náà ṣe tiẹ̀ pé yóò máa dáàbò bọ́ eléyìí ló fà ló fi wá nínú ìtì wípé gbogbo ẹni tó bá sọ fún ẹ láti ọ̀dọ̀ Àìṣà radiyallahu anha ó ní gbogbo ẹni tó bá sọ fún ẹ wípé àtàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó kùnà láti jẹ́ ọ̀kan nínú sẹ́tọ́lọ́mọ bá fi rán sí gbogbo àgbáńlá ayé faqad a'zama al ó ti gbé ìdúró ńlá fún ọ kò sí nínú sọ́lọ́ fi rán nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àyàfi ó ti jẹ́ iṣẹ́ ọlọ́run ọba ní títí ní iṣẹ́ eléyìí tó hàn dáadáa nínú àlùkùránì yìí àti ọlọ́run ọba léyìí tó hàn gbangba gbangba tí gbogbo ẹni tó bá lójú tí sì pamọ́ tí gbogbo ẹni tó bá lé tí ń ọba ti ṣe nínú wa àti àwọn àjọ ló o eléyìí tó fi pa yín nínú Al-Qur'an àwọn adájọ́ àwọn òfin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan eléyìí tó wà nínú Al-Qur'an ọ̀ràn àyàn ló jẹ́ lórí yín kíkí kẹ́ ẹ máa tẹ̀lé ẹ ẹ gbọ́dọ̀ fi sípàlà bá tẹ bá kọ́ nínú Al-Qur'an ẹ ti gbọ́dọ̀ fi Al-Qur'an kẹ́ ẹ tó sípà pọ̀ kẹ́ ẹ kí kò kàn yín kò sí tẹ́ fẹ́ fi ṣe àyàfi tí àwọn kàtà tó bá yọ títí tẹ́ fẹ́ sàdúà tẹ́ fẹ́ tọrọ kankan lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ wà máa náwó kan Al-Qur'an ibi tíra àdúrà ni ìwé àdúrà ni ìwé àwọn àlùbáṣà ni kẹ́lá ọlọ́run sọ àkùránì kalẹ̀ àwọn òfin kúnnú rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìlànà sì bẹ́ẹ̀ jáde rẹ̀ eléyìí tó ti pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí anábì wa gan sallallahu alaihi wa sallam kọ́mẹ́sẹ̀ ti sọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ibi ká máa tẹ̀lé gbogbo àtẹ̀ tó wà nínú rẹ̀ láti máa pa àwọn òfin tó wà nínú rẹ̀ ká máa pa wọn mọ́ ọlọ́run bá ní wattabi'u ma tẹ̀lé láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín ẹ máa tẹ̀lé ohun tá a sọ kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín ẹ máa tẹ̀lé bàbá àgbà ọ̀hún ìdílẹ̀ jìlẹ̀ ìlànà ẹ̀rọ bínà ilẹ̀ kùrán kí ni wọ́n sọ kalẹ̀ fún wa látọ̀dọ̀ ọlọ́run bá wa nahnu ma'ashara ummati muhammadin sallallahu alayhi wa sallam àwa tá a jẹ ọmọlẹ́yìn àmẹ́gbẹ̀ ọlọ́ni ẹ máa tẹ̀lé àtẹni látọ̀dọ̀ ọlọ́ wọ́n ti mà ibi tí èèyàn lásán tó nípò tó bá ti lè kọ́ láti pẹ̀lú pé kó o ṣe kankan tó bá kùnà láti ṣe ẹjẹ́ pé ìyá tí ó ti orí rẹ̀ náà lọ kọ́ lẹ́tà sí. kátó wá fi ọlọ́run ọba ọba tó dá ọ ọba tó ní ọ ọba tó mú ọmọ abẹ ọba tí ó palẹ̀ rẹ mọ́ nígbà tí àkókò rẹ bá tó tí ó kókó ọmọ sì má pọ̀ ọ̀dẹ tí wọ́n bò mọ́lẹ̀ ọlọ́run ọba yìí lọ kọ́ láti báwo la ṣe tẹ̀lé nígbà tá a bìlà nígbà tí màá ké àdàmú láti màá sá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó màá sá tó ò dàmú láti máa ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó màá túmọ̀ rẹ̀ ọkọ̀ láti tẹ̀lé òfin tó wà nínú rẹ̀ àwọn òfin jẹ́ ẹ̀ṣẹ̀ fún ọ̀nà òjì. lónìí tó bá yẹ ní àkùrọ̀ náà tí púpọ̀ nínú wa tàǹkà lórí ìrìn níjọba ti àwọn aṣíwájú wa rere oníkálukú nínú wọn ló ní iye kan tó fi kú fúnra ara rẹ̀ fún gbọ́dọ̀ máa kà nínú àlùkùránì lójoojúmọ́ débi pé tó pọ̀jù nínú wọn ìjọ méje péré ìnáwó máa fi gbé gbogbo àlùkùránì ta tó bá ti kà tán wọ́n tún bẹ̀rẹ̀ tó bá ti kà tán wọ́n bẹ̀rẹ̀ ẹ dúró dáadáa tí wọ́n tara kíkà àlùkùránì kó jọ ẹ wà dúró tí wọ́n ti pẹ́ẹ́rẹ́ sí wọn tó bá ti lọ́la òkè àlùjánnà kan náà la fẹ́ wọ̀ ṣùgbọ́n ẹ wo bí sẹ́yìn tí wọ́n ti ṣe rí ẹ wo bí tí wọ́n ti ṣe rí láṣẹ gbogbo ẹni tí ò bá jẹ́ alábòsí tí ò ní sábòsí fórí ara rẹ̀ ó yẹ kó fura kó ọmọ ìgbé ṣẹ̀ṣẹ̀ náà máa bẹ́yìn láti dára wọ ọ̀rẹ́ yẹ ìyàtọ̀ tí ń bẹ láàrin ìpẹ́ ìrìn tí ń bẹ láàrin ìpẹ́ ó dìnnà púpọ̀ sí àyè tí ìràwọ̀ wà àwọn tó dà gẹ́gẹ́ bí ìràwọ̀ àwọn làwọn ń lẹ̀ gẹ́gẹ́ bí èrùpẹ̀ sáà gbìyànjú láti gòkè nítorí pé afẹ́ wà lẹ́nà ṣùgbọ́n ìrànṣà lásán orí rẹ̀ ló wà àfi tẹ́ káfíńtì àtìlẹ́yìn fún ìrànṣà wa yìí báyìí báwo la ti wá fẹ́ rí àlùjẹ́nà nígbà tá a ran ara wa lọ́wọ́ láti gba ọ̀nà tí ó gbé wa dá àlùjẹ́nà àwọn sẹ́lẹ̀kùn ọmọ tó fọ́ àrẹ̀ wọ́n máa jẹ́ àlùkùrán láti ìbẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀ ọpẹ́ jù láàrin ọjọ́ méje ẹ̀wọ̀n ọjọ́ ẹ̀ẹ̀mẹ́rin ìlú ó fi alukùránì kan láti bẹ̀rẹ̀ lópin rẹ̀ láàrin oṣù kódà bí ọba tiẹ̀ wá ń rọrùn fún yàn láti tara kíké rẹ̀ bí ìwọ́n fi dání tó ha kò ní ṣòro fún yàn láti ní òye nípa gbogbo alukùránì tí ẹni tí ń ké tó bá ṣàtìṣe nínú kíké rẹ̀ kíké tó ń ké yọ kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ọ nítorí pé ọlọ́run ti sọ̀rọ̀ báyìí nítorí pé kíké tó ń ké láti tó síbò ní olórin tí wọ́n kọ iná ìwọ náà gbàkọ́ lẹ́nu wọn lágbàkọ́ tún kọ lágbàkọ́ tún kọ tí wọ́n náà fi kọ́ ọ̀hà sórí tó fi máa bí tí wọ́n ti sọ nǹkan yàtọ̀ síbi tí wọ́n ti kẹ́wọ̀n subhanallah báwo wá náà fúnra ní ọlọ́wọ́n bá wa tó bá ti kọ́ àmójútó ẹ wo orí òkú ti pọ̀ tó láwùjọ wa báwa náà kò ti dáa dáàbì àtúnbí nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá wa ọlọ́ni tẹ́ ká hududullah fala ta'taduha wa man yata'adda hududallah fa ulaika humu zalimun eléyìí ni àwọn ẹnu àlọ́ ọlọ́run bá wa ọ lẹ́yìn tó náà bá ṣàlàyé fún wa nípa àwọn òfin ọ̀dọ̀ kan nínú sọ̀tù bàkọ̀ ọlọ́run wa àwọn ẹnu àlọ́ ní o àti ẹ gbọ́dọ̀ ta àwọn ẹnu àlàyé báyìí o wọ́n yẹ kí àti àkọlù lọ́wọ́ torí pé gbogbo ẹni kẹ́ni tó bá fi lé ta ẹnu àlọ́ ọlọ́run bá wà lọ́kù lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọn bọ́ mọ́tà yẹ kan lọ́lọ́run àti ọlọ́run ọba nù òfin rẹ̀ nù ọba mi wò ti bá wọn náà wò èsì pé àmà ti òfin ọlọ́run ọba mẹ́lẹ̀ àmà ti bá a bá ti ti fẹ́ àti máa pèrò alẹ́ wọ ọlọ́run tó tọ́ ọlọ́ni wa anzalna ilayka al-kitaba bil-haqq musaddiqan lima bayna yadayhi mina al-kitabi wa muhaiminan alayhi fahkum baynahum bima anzala Allah ولا تتبع أهواءهم عما جاءك من الحق. اللهم أولئك أولا قتلك على pẹ̀lú òdodo òdodo la fi sọ̀kalẹ̀ àtọ̀dọ́kọ̀ òdodo ló ti wá òdodo ní ìsìnbẹ́nu ẹ̀. mufasiqan o òdodo fún gbogbo àwọn ti ti nípa òdodo bákan náà àwọn òfin tó wà nínú kò sí òfin tó òdodo ó kó gbogbo àwọn tíra tó síwájú rẹ̀ ó kó wọn mọ́lẹ̀ pérégidì ó kó wọn kó lẹ̀ ọlọ́run fi àgùrán ó fi kásẹ̀ gbogbo tíra tó síwájú ó fi kásẹ̀ wọn kó lẹ̀ torí ẹ̀ Al-Qur'an ló nígbà Al-Qur'an kò ló nígbà àwọn ọmọlẹ́yìn ànábì tó mú kúránì wá àwọn ló nígbà ẹ̀sìn ànábì tọ́lọ̀ fi Al-Qur'an ràn án kò ló nígbà ẹni tó bá tẹ̀lé onìkan ní oṣù oríire ẹni tó bá kùnà láti tẹ̀lé irú àwọn bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn jà sí pàbó kọ́ lọ́wọ́ ti kọ́ ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀. فاحكم بينهم بما أنزل الله torí náà máa fi tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ sí ìdájọ́ láàrin wọn alukur'an tọ́lọ̀ sọ̀kalẹ̀ nínú rẹ̀ kó ọmọ sí ìdájọ́ láàrin wọn. wọ́n lè tẹ́tẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́ inú àwọn èèyàn kó o fi wá pa tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún ọ lódodo jì ìyẹn ni kékeré bá ti pọ̀ láti fi òfin ọlọ́wọ́n bá láti fi ṣèdájọ́ ọ̀dà dúpẹ́ tí ọmọ ìtẹ̀lé ní ìsinmi kí ni ìfẹ́ inú. náà lọ́lọ́ mi sọ nínú àyà ìfẹ́ afẹ́hùkùnmá jẹ eléyè ti yọ̀ lọ́wọ́ wọ́n mi ká sẹ́nu mi lọ́wọ́ afẹ́hùkùnmá lẹ́kọ̀ọ́ mi yọ̀ dídájọ́ ayé tuntun lẹ fẹ́ ẹ̀fẹ́ tà lọ́kọ̀ hàn táwa lẹni tó da àdùn nídàjọ́ tó ju ọlọ́run ọba lọ fún àwọn ẹni tó ṣe pé wọ́n ní àmàdájọ́ Al-Qur'an ni tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kó lè bàjẹ́ ìwé òfin ìwé ìmọ̀nà ìwé àti ríran ìwé àti sóríire ìwé àti rí ìtìpáyà nínú gbogbo tó bá súnni lójú alukur'ani náà ni púpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọ́n ti pa alukur'ani sí wọ́n fi alukur'ani wọ́n fi apara wọ́n sì ti pé àwọn ọpọlọ náà wọ́n bá ń bá wí àti pé àwọn ọpọlọ náà sọ̀kalẹ̀ torí àwọn ọ̀kan wọn kò ń dáwọ̀ fẹ́ẹ́ fi ṣe torí nígbà tó náà kúkú sọ̀kalẹ̀ òfin Yorùbá sọ̀kalẹ̀ dábàá fáwọn ní ń bá wí wọ́n àwọn ní máa fi tàdúà la ilaha eléyìí ló fà á ló fi jẹ́ ife láàrin jẹ̀máà kan sí jẹ̀máà kan tí àwọ̀ bá fẹ́ sáàrin wọn mùsùlùmí sì ni wọn á rí nínú wọn ẹni tó pè é ẹ jẹ́ kí á wá ìdájọ́ ti ń ṣẹlẹ̀ láàrin wa yìí káwa lọ síbi Al-Qur'an nahnu mùsùlùmí torí pé mùsùlùmí là wà á wà nínú àwọn jẹ̀máà kejì ẹni tó pè é ẹ má gbé ọ̀rọ̀ Al-Qur'an wà mí ọ̀rọ̀ àkùránì fi ìtọ̀sẹ̀lẹ̀ yìí àbí òye wa tí gbogbo ala ní làákàyè la ilaha illallah sí ọ̀làkàyè òkú sí ọ̀làkàyè ràmù àwọn làákàyè wo wá la fẹ́ tètè dédé àkùránì làákàyè wo la fẹ́ fi sọkúta má ka àkùránì torí ẹ̀ á sì nínú àwọn mùsùlùmí ẹni tó ti pé ìtẹ̀lẹ́tẹ̀lẹ̀ bọ́yọ̀ ò lè jáde ládùúgbò wọn wá ní kí kálukú ọmọ wa búra bí wọn fi ìfọn sínú omi wọn ní kálukú ọmọ wa gómi mi kọ́ máa gbé mi kọ́ máa gbé mi kọ́ máa gbé mi àbí wọn ní kọ́ gbé ìbọn kí kálukú ọmọ gbé ti ìbàjẹ́ kọ́ máa fi búra ẹni ọba ti ti bẹ́ẹ̀ adẹ́kùn làwọn gbọ́dọ̀ fura sí wọn lò lè tí wọ́n jalè ní àdúgbò àwa ni àwọn mùsùlùmí náà tó ṣe pé púpọ̀ nínú wọn yọ lọ fi má yọ lọ fi búra yọ mọ kí ìbàjẹ yọ mọ kí èdè irin jẹ ìgbókun òǹfòkun búra aláìlórí lọ́wọ́ wèrè mùsùlùmí tí ń fòkun búra aláìlórí lọ́wọ́ wèrè nìyẹn torí pé tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó lórí lọ́wọ́ tó sì jẹ́ni tó kọ́ lọ́wọ́ ọba gbọ́ báwo ló ti máa fi nǹkan mìíràn tó sọ́lọ́ ọba búra àwọn arí mùsùlùmí tó pa kéèsì mùsùlùmí bẹ́ẹ̀ yẹn ìgbé òfin ọlọ́run kọ̀tọ́ ká fi nǹkan mìíràn tó sọ́lọ́ ọba búra o alukur'an dako sunna nabi sallallahu alaihi wasallam dako àwọn àti mùsùlùmí mi jọ ọmọ gbẹdọrọ alukur'an là ń sọ bí àbí sunna ọ̀rọ̀ alukur'an àti sunna kọ́mọ là ń sọ bí àti kọ́mọ kúrò olè mọ́yẹ̀ dá ilà àti lọ́wọ́ àyìnà ìsìlámù kẹ yìí lẹ́sìn ìsìlámù rẹ wá dàgbà náà nígbà tí wọ́n tọ́pọ̀ láti fi ìsìlámù rẹ láti fi láti fi gba láti láti láti fi ìsìlámù rẹ afárá torí kọ́nà bá fi ọdún lè wọ́n náà wọ́n á búra gẹ́gẹ́ bí àwọn ìsàbò gẹ́gẹ́ bí àwọn ilé bẹ́ẹ̀ náà ni ẹ̀rì àwọn ìjọ ń wọn láwọn àfáàfá láwọn àwùjọ náà nípa yẹn lè bẹ́ẹ̀lẹ̀ láàrin wa wọ́n wá yanjú rẹ̀ kò ní sí yanjú sílẹ̀ yìí máa lọ́ra ni sílẹ̀ mọ́rọ́ lọ sílẹ̀ lè sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà àdìwà sẹ́lẹ̀ kí ló dé tẹ̀ wá dàbí ọtí sẹlẹ̀ láàrin lọ kí ló dé tẹ̀ wá lọ sí. ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء إن تلوموا ما تخالفين إن أنا كما تلي كما تتلي كمي لين القرآن بيت أو أجد كم بلا يا مسلمين يقول لا لا القرآن بيت أو أجد أو كم بيت لا المسلمين المسلمين وثاني كل صاع أعوذ بالله قلت ما تبعت جنة الله أتجد جنة سوف يرى تريد أبعت جنة kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ pátápátá tó ti pàdé rí ìdájọ́ rẹ̀ nínú àkùrà ọlọ́run náà àti kọjá kẹfẹ́ ẹnu ní ìdáwọ́lá ara wa ti kú tọ̀ torí ẹ̀ lè jẹ́ abala àkọ́kọ́ nípa ọ̀rọ̀ nípa àkùrà náà báwo la àkùrà lè ti fẹ́rí ìhàwó ni mùsùlùmí kọ sí ọ̀nà wo wá láàfin wá yí padà sí dáadáa irú ìtọ́lọ̀ máa ń fẹ́ lọ́dọ̀ wa. نفع القرآن أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد fún ìjọ tó ga jù nítorí kálíbà máa ń tẹ̀sí fún ọlọ́run ọba wa ọba tó ga ní ọ̀nà tó ga jù eléyìí tí ó mú ọwọ́ ilé tó ga jù ọgbà àdẹ́rẹ́ àlùjẹ́nà ọlọ́run kó má ti lé wọ̀ mí àtiwọ́ náà á rí pé àlùjẹ́nà yìí báyìí oníkálukú wa ló ràn kan rẹ̀ kò sì sẹ́nìkan nínú wa tó wù láti jẹ́ ike ńgbà tó bá fayé sílẹ̀ kó fayé sílẹ̀ láti lọ́ọ́ parí tiẹ̀ sínú náà kọ́ ṣùgbọ́n ìjẹ́bà ti sẹ́ràn kan àlùjẹ́nà láti fẹ́ láti wọ náà ǹjẹ́ ìṣe ọmọ àlùjánnà ní gbogbo wa ń ṣe bí ǹjẹ́ àti jìnnà sí ìwọ ọmọ anábì kóníkálukú wa kó yẹ wa rẹ̀ wò ó sì yẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò kó yẹ iṣẹ́ sí rẹ̀ wò nítorí pé fún àwọn èèyàn ṣùgbọ́n tó dájú bá ara wa torí pé òkùnkùn kò lè kí onínú kọ́ mọ́ ara rẹ̀ wa ló mọ tó ń ní ó sì mọ àbótí ẹ̀sìn rẹ́gí pẹ̀lú rẹ̀ àbí ìyàtọ̀ ń bẹ láàrin wọn ṣé èso ń ṣe ní gbangba òun jáwé sóbì nínú ẹ̀ yàtọ̀ sí èso ń ṣe ní kọ̀kọ̀ àbí èso ń ṣe ní kọ̀kọ̀ tó rọ ọlọ́run gẹ́gẹ́ bí èso ń lójú ayé ọlọ́run a bá parọ́ títí títí fọ́mi èèyàn a lè parọ́ fún ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀n bẹ nínú wa ẹni tó ti pé lódodo á máa oríire ṣùgbọ́n lákòókò kan náà á sì tún máa ibi kọ́ mọ́ sara ń tẹ́sẹ̀ kọ́ wa di ọmọ àná ẹni tó ṣe wípé mùsùlùmí ni à ń kí kú oríire ó sì mú títẹ́ sí ọlọ́run ọba lójú méjèèjì à ń kí kú oríire ó sì jẹ́ni tó ṣe ikú ń tẹ̀lé lánàá nípa Muhammad sallallahu alaihi wa sallam à ń kí kú oríire ṣùgbọ́n ó ti ti kó máa gbé àwọn ìgbésẹ̀ kan tó ti kó náà ní fura ikú lè dà yẹn sẹ́nu ó tiẹ̀ lè sọ̀yẹ̀ lọ́ máa náà pẹ̀lú bí kọjá yín pé ó ó ń bá àwọn èèyàn burúkú ó ń bá wọn sùn papọ̀ àwọn èèyàn kéèyàn àwọn àjọkíjọ àwọn ẹgbẹ́gbẹ́gbẹ́ tí èèyàn bá ń bá wọn sùn papọ̀ àkóbá ńlá ni fún yàn kódà gan wọn a máa wú ìsìláàmù èèyàn wọn a sì máa tú ìmáàní èèyàn wọn máa tú máa tú máa tú ní gbogbo tí bẹ́ẹ̀ náà ló fún wa ní àwọn ẹgbẹ́ burúkú ẹgbẹ́ aláwo ẹgbẹ́ dáridári yọọ ologbo lẹgbẹ ológun yìí yọọ àjẹ́ yọọ bẹ oṣù yọọ bẹ lẹgbẹ yóò sì máa mùsùlùmí aláàjì ni aláàjà tuntun la hawla wala quwwata illa irú islam wo wà ní irú islam jákèjádé wo ló ń sọ islam ń kírun kọlọ ó ọba òun kírun fọ́nà ó tún wà lẹ́gbẹ́ awo òun kírun fọ́nà ó tún wà lẹ́gbẹ́ àwọn ọ̀daràn àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ti pé nígbà tí wọ́n bá fi léèrè ipe ìtẹ́wò lẹ́sẹ̀ yọ wá yọ identity card yọ yọ jáde yóò fi traditional traditional doctor traditional medical doctor wípé òun òun jẹ́ oníṣègùn ní ìlànà ìbílẹ̀ kò sí tó burú kéèyàn jẹ́ oníṣègùn ní ìlànà ìbílẹ̀ bí kọjá pé ìyẹn máa gbó ìyẹn máa gbókì báwọn èèyàn ọmọ nípa ewé ọmọ nípa egbò bóyá bí ló bá ń rìn bóyá tó ní bá ń kọ́ yẹn bóyá tẹ̀gbẹ́ bá ń dún yẹn bóyá tó bìnrin bá fẹ́ bí ma àgbo wo ló lè lò tí ó jò ya, wẹ́rẹ́ bóyá tí bàbá ń tẹ̀yàn ya olè yẹn lè lò nárùn àbí àbáwọn lẹ́nu kí lè yẹn lè lò tí tí o bá ti là ń kó kéde nínú tí o bá ní pé a pé o yẹ kọ lọ sórí ta ẹ àsìkò kaba yìí lọ jáde wọ ọmọlúwàbí ló ti dé ẹ ọmọ wa kọkọ ọmọ òkè ọmọ wulẹ a'udhu billah tí o bá ti ní gbogbo jáde jáde rádaràdarà ọ̀ràn yẹn nínú kò sí tó burú islam ọ̀kọ̀ pé kó o lo àgbo kó o ti kọ̀ wípé kó o jẹ́ ike kíni bóyá ẹ o lo àgbo bóyá o lo àfúnmu gbogbo ilé ìkòsí tó burú bẹ́ẹ̀ ní òfin lópin ìgbà tí wọn bá ti sọ pé àpò yẹn ọ orí olùkà lágbélé o ló wá mú orí yẹn òkúta mẹ́ta péré lágbélé lórí ọ̀rọ̀ pé mẹ́rin òkúta méjì ní òkúta kan ní gbogbo ilé wọn dára dá kátàkátà fún ilé lẹ́yìn náà tó bá yẹ pé yóò ti tẹ ó ti gbọ́dọ̀ tó kúta mẹ́ta tó bá yẹ pé ó ti gbọ́dọ̀ tó kúta mẹ́ẹ̀ tó bá yẹ pé ó tó ti gbọ́dọ̀ tó kúta méjì ó ti gbọ́dọ̀ jákò òkúta o kò gbọ́dọ̀ jẹ́ àdàmàdì òkúta o àwọn òbí láà tó ṣe kí wọ́n kì mọ́ nígbà tí wọ́n ti tán wọ́n á ní síláàpù lọ́dà sí lóbi mú ojúlọ wa gbóná yọ ọ̀ràn bo bí tàwọn ọ̀daràn ń gbó. àwọn òbí lẹ̀ torí pé gbogbo tó lọ́ba ti tẹ̀lé ìwọ̀ fún wa ọlọ́run bá ní anẹ́sùnmọ́ àtẹ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ òfò táwa tára tọ́lọ̀ tẹ̀lé ìwọ̀ fún wa. torí ẹnìkan béèrè ó ní ìgbà burúkú kan dùn láàmú pẹ̀lú òkú ọlọ́kùn sí ní títẹ́ tó ọba mọ̀ gbogbooro nítorí ní ọ̀pọ̀ kan mú o ẹ̀ ń tẹ́pẹ̀ níbẹ̀ ẹ̀ ń tẹ́pẹ̀ nítorí pé ànábi sọ̀rọ̀ wá àdìgbò sí làwọn àgbàgbọ́ àti ta ìgbàgbọ́ táwọn babaláwo ìwà ń kọ́ máa fi ra tiẹ̀ náà léèrè torí pé lómi ọmọ babaláwo òun abẹ́nu so wọ́n gba babaláwo gbọ́ wọ́n ta ìgbàgbọ́ sí Muhammad sọ̀rọ̀ wá àdìgbò sẹ́lẹ̀ ẹ fi yé wọn tó ọba kú lórí ẹ̀ àwọn akọ ọlọ́run bá gbọ́ agbanabi Muhammad sallallahu alaihi wa sallam àkọ́ àwọn ata ìgbàgbọ́ sáwọn babaláwo. ànábì sọ ike gbogbo ńlọrọ̀ bàbá ti lé ìwọ̀ fún wa kò sí ìwòsàn lára rẹ̀ ìwọ wá ní rọ́lá ànábì pa fọ́nrán tẹ̀lé ìwòsàn bẹ́ẹ̀ wàhálà ò ní rí láéláé. bàbá yẹn pé àpò wọn bá ti tẹ́ lóòótọ́ tí wọ́n sì ní kìí ṣe omi lásán lẹ́ẹ̀dì ah, sẹ́fúnà fún bẹ́ńlẹ̀ bẹ́ẹ̀ sì rí sẹ́fúnà fẹ́ síkò lá ẹ̀dá sí ẹ̀dá sọ̀nù kò sí wàhálà. bẹ́ẹ̀ bá ti fomi lásán ṣe tí wọ́n náà yóò tó kọ́ sàn kì í ṣe nǹkan tí wọ́n kọ́ ọ̀dà sí yẹn torí mùsùlùmí là wà àwọn èsì kèfèrí ẹ jẹ́ kí kèfèrí ọmọ lọ lọ́nà tiẹ̀ bí mùsùlùmí náà sì máa lọ lọ́nà tiẹ̀ mùsùlùmí tí wọ́n ti ẹgbẹ́ pẹ́pẹ́ ẹgbẹ́ burúkú ẹgbẹ́ àwọn olórí ikú ẹgbẹ́ olóko ni irú àwọn eléyẹn àwọn olórí ikú ni ẹ o àwọn olórí ikú nù látàyè tó bá ti lè bá bẹ́ẹ̀ o tó bá ti lè bá bẹ́ẹ̀ o irun wọn là nẹ́bí sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ sọ pé tẹ́ ẹ bá kọjá gbàdì sàárè rẹ̀ ẹ fi yé pé lágbájá ọmọ anáyọ ọyún náà ló ti wà báyìí súnà nẹ́bí sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ torí ẹ̀ àwa lọ Mákà àlọ Mádínà àwa ti ẹgbẹ́ òkú náà ní sẹ́ńsẹ́ o àdìgbò ti fa ẹlẹ́bọ̀ lóògùn aláàjì ti fa wọ́n tún ní aláàjì àdìgbò ti fa aláàjà lẹ́bọ̀ ló ẹ̀yẹ kókó kan ká takura wọn àbí ọ̀takura wọn kó sí ara wọn ta so yọ wá jẹ pé náà ní ṣe ń gbọ́rọ̀ lọ lójoojúmọ́ wọ́n sẹ́rù gba lójoojúmọ́ pé ẹ̀ ikú máa ń bẹ̀ ikú máa ń bẹ̀ ayé yìí ni rọ́ọ̀ máa ayé yìí ni rọ́ọ̀ máa gbogbo ẹ̀ tó bá ti kú gbàgbọ́ àdìgbọ́sọ́ ni tó tó mi kábàámọ̀ ọba àjẹtọ lọ ọba àjẹni ọlọ́run ọba àjẹni àṣepọ gbogbo kálukú ní ọkàbàmọ ní pé ìbá ti pé màmá bí àsìkò yìí ni kú bá bọ̀ ni ìbá ti tún sàlékún ìjọsìn kọ́lọ̀ kó tó mú mi. ṣùgbọ́n àbá máa tọ̀ dára ó ní pé a òun wá pé òun pé àwọn ọ̀dọ́ sọ báyìí bẹ́ẹ̀ ni orí ibú gbọ̀rọ̀gbọ̀rọ̀ torí ẹ̀ lónìí ni ẹ má jẹ́ ọ̀dọ̀ la ọ̀ kàtúbà kàtúbà ẹni tó bá wà nínú ẹgbẹ́ òfò kò fi ilẹ̀ àwọn ẹgbẹ́ òfò wọn á ní ẹtijọ́ múlẹ̀ ìpè ẹni tó bá fi lè wọ ọbẹ̀ tó bá jáde àwọn ọ̀pá ẹ ìyẹn tó lọ́n bá fẹ̀mí rẹ̀ tó bá fi lé wọn lọ́wọ́ bá nítorí pé ọlọ́run bá ló máa ń pààyàn òun náà lọ́ba tí sì mú níbẹ̀ láàyè mélòó nínú àwọn èèyàn ń ló ti wu àwọn èèyàn láti gbé kókú tó nítorí tọ́jọ́ kú lọ́ba sì pé kò sí ẹni tí wọ́n bí dájọ́ pa mélòó mélòó ló sì wù wá nínú àwọn èèyàn ìgbé kí wọ́n má ti kù ṣùgbọ́n tí wọ́n kú nítorí pọ́lọ́ ti kọ́ pásìkò wọn ti tó lásìkò bá ti tó kò sẹ́ni tí dá lè dúró torí ẹ̀ ẹ̀dá tó bá lọ sọ́dọ̀ ọlọ́run lónìí kó tó dọ̀la gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ òfò bí ẹgbẹ́ àjẹ́ bí ẹgbẹ́ oṣó bí ẹgbẹ́ ìmèrè bí ilẹ̀kọ̀ lóògùn àtìgbọ́ fífa ẹgbẹ́ ológbóni ẹgbẹ́ aláwo oníṣègùn òbílẹ̀ tí wọ́n tún dọ́gbọ́n sáwọ́ tí wọ́n tẹ̀ra wọn jẹ àwọn babaláwo gbogbo wàláì fún bá lónìí kó tó di lọ́la ẹni pé sí ọ babaláwo ti kú pa sí ọ̀rẹ́ láì níbo làwọn wá wà níbo ní wà àtẹwọ́ yẹ kó sọ fún ifá fífi òògùn arígbúyẹ yìí ọkọ̀ ọkú kíkú ọwọ́ arọra yẹ òun yẹ ikú náà yẹ òun ọkọ̀ ikú wa pa ọkọ̀ sẹ́wọ̀n kó babaláwo subhanallah ẹlòmíì. ó sóògùn títí títí títí títí títí títí tí bá ti ń sọ̀rọ̀ jáde lẹ́nu eyín ó sì máa tó èjì ọ̀ máa tó eyín ọ̀ máa tó èjì ọ̀ máa tó tó ti jẹjẹ kújẹ tóbi pé gbogbo ẹnu rẹ̀ ó ti di ayọ̀. níjọ́ tí kúrò bá tún gbé lọ yóò ti gbé lọ náà lùkà. ó ti òògùn títí títí títí eyín ti dá méjì. tí kúrò bá tún mu lọ náà pẹ́ yóò mú wèrè rẹ̀ lọ. àti ká gbà fọ́nà ọba ibẹ̀ ni sinmi wà ẹni tí ó bá gbà fọlọ yóò kú ẹni tó bá takotọ lọ yóò kú ṣùgbọ́n kọ́ gbà fọlọ kó o kú oríire ń bẹ fún ọ tí ò ní ta láéláé kọ́ takotọ lọ kọ́ ọba bẹ́ẹ̀ kú orí tí ò ní ní pẹ̀kún tí ò ní ta láéláé ní ìrètí rẹ̀ tí wọ́n bá wá ní mú èyí tó ọba fẹ́ ọdájú pé gbogbo onílàkà oríire láéláé ní òun ọlọ́run bá kó ṣètìwá bẹ́ẹ̀ wọ́n ti wá lọ lórí ikú gbà díẹ̀ kátẹ̀ wá tó kó lórí ikú láéláé torí ẹ̀ tí ó bá wá ṣẹlẹ̀ ike ẹnìkan ó ti takùtọ náà nígbèsè ayé rẹ̀ ẹgbẹ́ awo ló ń ṣe ìsìláàmù wọn kàn fi ń ṣe bójúbójú ni aláàjì èké aláàjì arọ àwọn ọ̀daràn lásánlásán tọ́jà pé wọn ò fi kankan ṣe tọ́lọ́ wọn fẹ́ já aláàjì wọn lọ fi wọn fi ọtí táìtù ni wọn fi gbó kọ wọn fi wọn fi gbó kọ kórìkì irú àwọn eléyìí tó bá kú ọ̀tọ̀ kí mùsùlùmí kírun sún wọn bẹ́ẹ̀ ti wùlò kó làwọn bá gbowó wa ẹ gbọ́dọ̀ kírun sí wọn la torí gbogbo ẹni tó bá ti dá kú kìí ṣe mùsùlùmí mùsùlùmí sí la tá a bá gbọ́dọ̀ wá kírun sí la tá a wà pé kí ni kí lọ a sọ fún ọ pé ẹ ẹnìkan kú tó ti mọ ni tó ti mọ tó ti mọ náà وأكرم نزله ووسع مدخله واجعل الجنة هي داره ọlọ́run ọba forí ọlọ́run ọba kẹ tí àpọ́nlé fún mi dágbé sí kó o sì ti sàárè yẹn níbi tí ó fẹ̀ fún kó o sì wá sí àlùjànnà ní kó padà sí rẹ̀ ẹ wo ẹ wo ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó kú lóṣòro àti ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó kú ní kẹfẹ́ lórí ìdẹ́lẹ́yìn ẹja tuba lónìí kó tó dọ̀là o agbọ́ nípa ẹni tó túbá tó ti pé ní ẹgbẹ́ awo yìí àwọn ẹgbẹ́ yìí nígbà tí wọ́n ń sọ pé kó túbá kó túbá kó túbá kó fi wá lọ sí hajj gbà tó dé hajj ó wá rí bí àwọn ẹrú ọlọ́sẹ̀ pọ̀ lóríṣiríṣi láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lé ayé gbogbo oríṣiríṣi kọ́lọ̀ gbogbo oríṣiríṣi ẹ̀yà wọ́n bẹ níbi kàába wọ́n ti tọ́wọ́ àwọn arákùnrin wa fọnù tọ́lọ́run bá bá sùn délé láyọ̀ òun ti tú bá báyọ̀ tọ́lọ́run bá sùn délé láyọ̀ òun tún padà sí ìdẹ́gbẹ́ àwọn ọmọláyé tó. tọ́ ó ti padà sílé ó mú ìlérí rẹ̀ sẹ́fọ́lọ̀ ó mú ìlérí rẹ̀ sẹ́fọ́lọ̀ ó bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀sì dáadáa títí ọlọ́jọ́ fi dé wọ́n wá ń pè sínú sàárè wọ́n fẹ́ bò ọ̀gá nínú àjọ tó ń tẹgbẹ́ òkò ń rí lọ́ba wá lọ́ba ní kí wọ́n má dìbò wọ́n má dìbò ẹran àwọn bẹ́ẹ̀ bì àwọn ní nǹkan kan táwọn ti pamọ́ sí lọ́dọ̀ táwọn ọgbà tó nígbà táwọn náà ti gbẹ́sìn yìí torí tẹ́ ẹ bá gbẹ́sìn yìí ẹ gbọ́dọ̀ gbá fún o tó ní wọn lọ méjìlá ẹ bá tó bá débẹ̀ ẹ sì rà mú kókò di méjì. àwọn bá sílẹ̀ wọ́n bá ní ọwọ́ bẹ̀ nígbà tó wọ́ bẹ̀ wọ́n fẹ́ náwó mú irọ́ tó lòun tó lòun fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ méjèèjì ló gbé wọ́ bẹ̀ nígbà tí ó tó fẹ́ jáde ẹsẹ̀ kan bá dá nígbà tẹ́sẹ̀ dá wọ́n wọ jáde ńbẹ̀ ẹ̀ mú ìyá ẹ̀ mú tẹ́ ẹ̀ mú bẹ̀ mẹ́ni ẹsẹ̀ ti di dá méjì ẹlòmíì òfin lè padà abẹ máa pé àwọn ní kankan abẹ tó kọ́ mọ́ba àwa ti sáǹpù ìpètọ̀ sáǹpù ru eléyìí ní gbogbo yín ọ̀dà subhanallah wọn náà túbà wọn náà túbà túbà jẹ́ ike tí wọn náà sẹnu túbà nítorí pé gbà mí táwọn èèyàn bá ti ráyé tán wọn kì í ráyé mọ́ ẹni tó lówó ìgbà tó lówó sí ìyẹn ọ̀lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹlòmíì kó tó lówó ló ti lọ wọ ẹgbẹkẹgbẹ torí wọn mọ sọ fún mi tó o bá wọnú ẹgbẹ́ ìwà lówó yóò dáa fún ọ ẹlòmígbà tó ti lówó sẹ́nu wọn máa dẹ́rù bá pé ha gbogbo àwọn olówó tó rí kò sí èsì òfin mú ẹgbẹ́ ìtòrí tó o bá sí mẹ ayé ọ̀pọ̀ èyí òun tó o bá lè jẹ tó o bá lónìí kó tó di lọ́la àti láwọn tí a ń pè láàbà náà fẹ́ pé àwọn àbá náà àwọn náà tó wà ní ẹgbẹ́ awo gẹ́lẹ́ bí babaláwo kan ó ti ṣe ń wí kan tó ní ṣe ń sọ fún àbá àkànṣe ẹ̀yin lẹ́dà ẹ̀yin lẹ́dà ẹ̀yin tí ó tẹ̀sí tẹ̀mí tẹ̀sí ẹ̀ tó jì ṣùgbọ́n àwọn àbá àbá ẹ̀yin tó dákọ̀ àwọn àbá àbá ẹ̀bá ẹ̀bá àjọ sí pàdé àwọ̀ yìí dáadáa ìrẹ́ láti ní ẹ̀ mọ́kàn wà láàbà o ìtura àbá àti fẹ́ túmọ̀ sí nǹkan tí ò dáa olùmẹ̀sìn Islam àmọ́ àbá àbá àwọn aláwo ń jẹ́ bẹ́ẹ̀ ní láwọn ilẹ̀ Yorùbá àwọn tó ń sawo ni àwọn tó ń kọwọ́ bọ́nu bákan náà ni àwọn òbílẹ̀ kó lọ túbà wàhálà ìyà tí yóò di aláìmàkà látàrí kọ́ sawo kú kìí sì ìyà kékeré orí ìyà láéláé ni èyí ọ̀wà jẹni tí ọjọ́ bí ẹni wọ́n mọ̀ tó náà tó sawo kú ìlà tí ó peléke torí ẹni tó yẹ kó ríran kó pa àwọn irú ọlọ́mọ̀nà òun náà tó wá tó wá bọ́ sínú sínà lámàmà bọ́ bẹ́ẹ̀ torí ẹ ẹni ká tó lónìí kó tó dọ̀la olùmọ̀dé mi ni mò ń ṣe olùmọ̀dé wọ̀ ló ń ṣe ṣùgbọ́n amẹ́ni tí ń ṣe ẹja sòdodo fún ẹja sòdodo fún torí pé mùsùlùmí ò ní fi aburúkọ ọmọ ẹ̀yà rẹ̀ ọlọ́run bá kó sí wa lórí rẹ̀ ọlọ́run ọba kọ́mẹ́ntì kalẹ̀ bọ̀ lẹ́rù ọlọ́run bá kó sí wa lọ́mọ àlùjẹ́nà kọ́ arántí pé mẹ́nu tọ́lọ́ wọn fi sànú àwọn ẹgbẹ́ tí fi máa gbàgbọ́ wọn tí dáadáa wọn sì fi máa tẹ́ wọn lórí òṣùwọ̀n tó bá di lọ́la kìíyà ìpè ká pọ̀ ní mímọ́ àtàtà láti pàṣíwájú wa nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam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 أبناء عبيدك أبناء إيمانك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤه نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله